bàbá síkírá bàbá jẹ̀rí fàtú márùgbà ẹ̀. ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọn. ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọn o. àṣetì kan bá má fi kàn wá àmì àṣẹ lóye. ṣé òtújà ni bàbá mi sì tura bàbá Ganiyu ilé ló bọ́lá. ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọ́n ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọ́n àṣejì kan bá má fi kàn wá àmì àṣẹ òwe. ẹ bá mi kí dìísù kásí mi. tí mò ń mí bàbá làbẹ̀dì bàbá rìsí kàtú ẹni rè. ẹgbẹ́ ànábì lónìí gbà ẹ bá mi kí wọn ẹgbẹ́ ànábì lónìí gbà ẹ bá mi kí wọn o àṣetì kan bá má fi kàn wá mi àjẹ́ o. má lè lálejò ni mò ń wí. òsèlè èjì rẹ̀ ń rí bí fọlá ó má pé. bàbá ló sì ra ọ̀pọ̀ àníkẹ́. òsèlè èjì rẹ̀ ń rí bí fọlá ó má pé. bàbá ló sì ra ọ̀pọ̀ àníkẹ́ pẹ̀lú dìísù làwa lè mí. pẹ̀lú dìísù làwa lè mí. ọmọ bílí kezo bàbá ṣẹ̀rífà. ọmọ bílí kezo bàbá ṣẹ̀rífà. yusuf falọmọ ọ̀tún ọwá. yusuf falọmọ ọ̀tún ọwá. ẹ ṣe bùrá ìmọ̀. àní màsà ń. ẹ ṣe bùrá ìmọ̀. àní màsà Lajibu bàbá Múníkà bàbá Lajibu bàbá Múníkà sẹ́niyàn ọ̀dọ́ bàbá Lásìsì mi kò sẹ́niyàn ọ̀dọ́ bàbá Lásìsì mi Jímọ̀ Hasani bàbá Síkírà Jímọ̀ Hasani bàbá Síkírà àwọn ẹgbẹ́ ànábì ló nígbà olúwa tó gbé wọn ká kò ní rẹ̀ láéláé. Gani Muhammadu bàbá Gani orí olówó. ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọ́n. ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọ́n o. ẹ bá mi kí wọ́n ní Ìjẹ̀ṣà ọmọ gbòkun òye. mi ò jẹ́ kàgbà Ìjẹ̀ṣà kí n má jò òbí tó gbó káká. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ìjẹsà wọn ò rídì ìṣáná inú lélẹ́rú ọwá tí mú náà roko. bákàrè ọlọ́jọ́ ọkọ̀ àfúsàtò bàbá síkìrà tó wá pẹ́ láyé. ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọ́n ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọ́n ẹ bá mi pè wọ́n níjẹ̀ṣà ọmọ òbòkun òwe. rajima kan jọlá ọkọ síkírá ọkọ síkírá bàbá làṣìṣì tó máa yé jẹ. ẹgbẹ́ àná mi lónìí gbà ẹ bá mi kí wọ́n ẹgbẹ́ ànábì ló nípa ẹ bá mi kí wọn o ẹ bá mi kí wọn níjẹ̀ṣà ọmọ òkùnkùn òwe. ẹ rọra kó má lè lálejò ní mò ń wí. bákàrè Gbàdámọ́sí Gbàdámọ́sí bàbá Kúdírátù máa gbádùn ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọn ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọn o ẹ bá mi kí wọn ní Ìjẹ̀ṣà ọmọ Òkun. Habib Karim ẹ ṣe bàbá Ganiyo bàbá táwa kálí tù tó jọ lọ́la. Habib Karim ẹ ṣe bàbá Ganiyo bàbá táwa kálí tù tó jọ lọ́la. àtàdé àjìsàn ni. Karimu mi. àtàdé àjìsàn ni. Karimu mi bàbá kò fowó rọlá. wàmí àríṣe. bàbá kò fowó rọlá. wàmí àríṣe. Kàrímù Akíntóyè. ọkọ sára tùmí. Kàrímù Akíntóyè. ọkọ sára tùmí. pẹ̀lú ọmọ alájà. Múmi Àlàkẹ́. pẹ̀lú ọmọ alájà. Múmi Àlàkẹ́. Sàbìtì òòtà òrèlè. ẹni rí. Sàbìtì òòtà òrèlè. ṣeré. àwọn òkú wa bó bá gbé ànábì lónìí gbà ó òkè là ń lọ a ò ní rìnlẹ̀ láéláé. ẹgbẹ́ ànábì lónìí gbà ẹ bá mi kí wọn. ẹgbẹ́ ànábì lónìí gbà ẹ bá mi kí wọn. ẹ bá mi kí wọn níjẹ̀ṣà ọmọ òkùnkùn òwe. ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ìjẹ̀ṣà wọn orí ìṣáná ìdùn lélẹ̀ ẹ̀rọ wá ti múná roko. ẹgbẹ́ olóò lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olóò lẹ́gbẹ́ wọn ẹ bá mi kí wọn ní ìjẹ̀ṣà ọmọ òkùnkùn ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ ànábì lónígbà ọmọ òkun. ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ ànábì lónígbà ọmọ òkun. ọjọ́ ajé àkọ́kọ́ rèé nínú ọdún ogún àti ogún ó lé kan ajé faraba lára alára dẹlẹ́ni. bẹ́ẹ̀ni. ajé faraba ajérò ajérò dẹlẹ́ni. bẹ́ẹ̀ni. ajé yìí náà ló faraba ọwárangó àga ìmọ̀ta èdè ọmọ ají fọwọ́lábà owó tètè. kàbíyèsí. tóun náà ṣe bẹ́ẹ̀ tó dẹlẹ́ni ajé ó ṣe bẹ́ẹ̀ yóò fara rò wá o. àṣẹ ọdún yìí ọdún ìṣerere ni tá a bá rà kárọ̀ pọ̀ mm. tá a bá tà kátà kó ní èlé rẹpẹtẹ lórí o ẹ káàbọ̀ àfihàn ń kiri ni. bàbá wa rà lọ́wọ́n kọ́. Mm, ọlọ́lọ́wọ́n ò ní gbọ́dọ̀ wọn. kátà ló kọ́ kó yọ. <laughs> kẹrin lè ní ẹ̀rín ìtọ́lẹ́rìn ayọ̀ ní ó máa jẹ́ fún wa àṣẹ Èdùmàrè nínú oṣù ìkíní mm. ọdún ogún mm. àtogún ó lé kan ilé gbogbo ni ó máa lé sí wa lọ́dọ̀ ẹ ti mọ̀ pé èmi nìkan kọ́ mo wà ọmọ yín ló ń kí yín o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀la. ẹgbẹ́ olówó lẹgbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹgbẹ́ wọn ẹgbẹ́ ànábì ló nígbà ọmọ gbogbo mo dá ẹ dúró náà ẹ̀yin ará bí fóṣìrè farabalẹ̀. lẹ́yìn tó jẹ́ pé ó kọ sísọ lọ́sàn-án tòní alákọ̀ọ́kọ́ rú ẹ̀ náà ni wọ́n ń pe ẹnìkan tó mọ̀ ní ìpèníjà ọpọlọ rẹ̀ o hmm. ó mú ẹ̀gbọ́n rẹ̀ ogun pa ní ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ ẹran ọdún ọ̀sẹ̀ ẹran ọdún apẹran apẹran ee wọ́n ní ọdún ọdún fún wọn lé tiwọn o hmm. kọ́lọ̀ ń kó ṣàánú fún wa. ọbẹ̀ Èdùmàrè ṣàánú fún wa ìpínlẹ̀ Ògùn náà la gbé ti bẹ̀rẹ̀ ṣe Yorùbá bọ̀ hmm. wọ́n pé ilé la ti kó ẹ̀ṣọ́ ròde torí ìdí èyí nípínlẹ̀ Ògùn òun lèmi náà wà ọ̀rọ̀ ti kọ bẹ́ẹ̀ ó ti fún ẹnìkan ẹni tí í ṣe commission. ojúbánirẹ́ máa gbọ́ ohun tí mo fẹ́ wí wọ́n ní wọ́n rọ wọ́n pète pèrò wọ́n jíra wọn gbé wọ́n fẹ́ fi wá owó kan eléyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlérúgba ó dín mẹ́wàá náírà two hundred and fifty thousand naira wọ́n ní àwọn fẹ́ fi sọdún ní abádọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí o láti jíra wọn gbé àmọ́ ọ̀rọ̀ kan sísọ mọ́ wọn lọ́wọ́ nígbà tí àkàrà tún sepo wọ́n bẹ níwájú àwọn ọlọ́pàá ò wọ́n ti ń káwọ́ kàn ó kọ sí sọ lẹ́kìtì mm. nù àbí jẹ́ká mm. ti èkìtì takìtì wọ ìpínlẹ̀ delta ká lè kọ sí ìròyìn eléyìí tó tún wà ń bẹ̀ yìí o mm. ó ṣe bẹ́ẹ̀ ó kọ sí sọ ní ìpínlẹ̀ delta wọ́n pé orí màmá sọ́nimọ̀ ní o ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì kan ló mọ̀ ṣẹlẹ̀ yìí àwọn agídì gan kú Leke leke babiol nínú ọpọ́n. tí ò lè ṣàwò gẹ̀mí akí. ẹ̀tẹ́ ti gbọ́ orin wa. bó ṣe lárin. ẹ̀tẹ́ ti gbọ́ ìyá àlò wa. bó ṣe lárin. ṣé ẹ̀ ń gbọ́ emele wa. bó ṣe lárin. ṣé ẹ̀ ń gbọ́ àkúbà wa. bó ṣe lárin. ṣé ẹ̀ ń gbọ́ ọkọ o. ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní máa gbára kàsídà sí ọwọ́ iwájú ní bó ti ṣe ń kọ sísọ lọ́sàn-án títí tòní. ṣé ẹ ń gbọ́ kẹ̀kẹ́ rẹ̀ wá. bó ṣe lánìí bó ṣe lánìí. ṣé orin wa. ṣé ẹ ń gbọ́ òun ni ó ti gbé bẹ̀rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó fa dẹ̀yìn wọ òvíè ìyún ní ugeli kingdom gangan bẹ̀ wọ́n ní ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ mọ̀ ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sáǹdì lóríṣiríṣi ẹnìkan kì í dára kó má kàn sí nìkan majority níbi tó bá kò sí ní kí ẹ wí torí tìlú wádùn bí òye torí tìlú wádùn bí òye ẹnìkan kì í dára kó má. wọ́n pe láti ibùdókọ̀ ó tó dò ibẹ̀ gangan náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ti tọpa arákùnrin yìí tí wọ́n sì yin ìbọn eléyìí tí wọ́n. Because ẹnìkan kì í dára kó má kù síbi kan níbi tó kù sí ni ẹ kí ẹ wí. ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ yára bí. ó dáa kẹ́mi ó ti lẹ́kẹ̀sọ́ròde lápá ọ̀dọ̀ tèmi bí o nígbà tí wọ́n ní ọ̀rọ̀ kọ sísọ lákòókò tí arákùnrin kan tó ní ìpèníjà ọpọlọ ó mú ọ̀bẹ o ó sì fi gún ẹ̀gbọ́n rẹ̀ pa ìpínlẹ̀ Ògùn lọ́rọ̀ òun ti kọ sísọ àpẹrandún àpẹrandún wọn lóṣùpá bomi lójú rètérètè ní ìpínlẹ̀ Ògùn ọdún ọdún fún àwọn kan nígbà tí wọ́n ní ibi abáfẹ́ la ó máa gbóòórìn gbà ní tiwa ibi abáfẹ́ la ó máa gbóòórìn gbà ní tiwa. ibi abáfẹ́ la ó máa gbóòórìn gbà ní tiwa ibi abáfẹ́ la ó máa gbóòórìn gbà ní tiwa. fàyòtò ọdún tuntun tó bá wa láyé yìí wọ́n ní àmọ́ wàhálà bẹ́lẹ̀ nígbà tí ẹni ọdún méjì lé ní ogún ogún ogójì jìnnà náà tó jẹ́ bàbá ọlọ́mọ méjì ọmọ pé Peter ó ní Pétérù sún síbi jẹ́ àjọ ọdún bú ẹran ọdún ká onídìyodù orin tó bá mú ṣe. àwàdà onídìyodù orin tó bá mú ṣe. ìbẹ̀rù ò sí fún wa kò tún ṣe kò yá. wa kò tún ṣe kò yá. ajá tí ó dùbú ẹkùn ní kò tún ra mú. ajá tí ibi abáfẹ́ la ó má gbórin pa tiwa. gọ̀nà sí àmì. ọ̀run lẹyẹ agbé ti dárò wá sílé ayé. ẹyẹ àdókò ọ̀run ló ti kó sùn wáyé. ọ̀run lẹyẹ agbé ti dárò wá sílé ayé. ẹyẹ àdókò ọ̀run ló ti kó sùn wáyé. sẹ́kẹ́tẹ́rì yẹn o ọ̀run ló ti kẹfún parí ayé o àfarawé kò ṣeé ṣe àyànmọ́ kálukú ti gbà látọ̀run wá lómi abáláyé. bẹ́ẹ̀ni kan sọ wípé òun ò dòkun bẹ́ẹ̀ni kan sọ wípé òun ò dọ̀sà. ìpínlẹ̀ Ògùn níyàyín hmm. ibẹ̀ lèmi náà ó mọ̀ ti mú ìròyìn eléyìí tó mọ̀ tún ṣe bẹ́ẹ̀ tó mọ̀ kọ sísọ. So ọ̀rọ̀ ọ̀hún iná ló ṣe bẹ́ẹ̀ ló yàbá méjì lọ́mọ yàpọnagan o èdè abasi ni wípé wọ́n pé ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹnìkan ẹnì tí í ṣe kọmíṣánná nípínlẹ̀ yìí òun náà mà ní lẹ́yìn tí ìjọba ti pé pẹ̀lú ẹ̀sùn tó kọ sísọ tí wọ́n fi kàn yìí hmm. àfikọ́ kọ́kọ́ lọ rèé lọ́kúnlé náà hmm. kọ́ ọ lọ fọra rẹ mọ́ yanjú ara rẹ káwá tó mọ odó tí a ṣe bẹ́ẹ̀ dá òun ńlá sí o wọ́n pe ìjọba ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí òun náà ni wọ́n mọ̀ ti fi ìkéde léde ìkéde ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ń jáde lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday láti ọwọ́ ẹni tó fi àtẹ̀jáde síta ìyún akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn tá a wà yìí ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Tàlàbí wọ́n ní àtẹ̀jáde ọ̀hún èló ti ń sọ ọ́ báyìí fún ẹnì tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ìyún abiodun abudu balogun wípé kí bàbá ọlọ́rọ̀ kúnlé báyìí o lórí ẹ̀sùn kan eléyìí tó kọ sísọ èyí tí wọ́n fi kàn wọ́n èyí tí wọ́n pé ọmọbìnrin kan òun náà ló mọ̀ ṣe é lálàyé tó pé òun wáṣẹ́ lọ sọ́dọ̀ kọmíṣánná hmm. ìwáṣẹ́ tí òun mọ̀ wáṣẹ́ lọ sí ọ̀dọ̀ kọmíṣánná wọ́n pé bárakáàtù eléyìí tí ó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún sixteen year old barakatu ẹ̀ mélòójú ẹkún wọ́n pọ̀ náà mọ̀ lọ́mọ òun tó pé ń ṣe kọmíṣánná ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ̀tọ́ pẹ̀lú òun ah, iṣẹ́ lòun wá lọ ọ̀tọ̀ ní nǹkan míì mm. eléyìí tí ó wáyé o wọ́n pé ọ̀rọ̀ tó wíhun mm. òun ló ti wá di fíàgàn fíàgàn báyìí o wọ́n pé wọ́n sì ti gbé ìgbìmọ̀ kankanlẹ̀ ìgbìmọ̀ eléyìí tí wọ́n gbé gbalẹ̀ ọ̀hún ó ní wọ́n ní àwọn agbófinró ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi ṣe ọ̀rìn kìnìún ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì eléyìí tí báràkáàtì tó fi ẹ̀sùn rẹ̀ tó fi kan kọmíṣánná ọ̀hún wọ́n níjọba wa ni kọ́ máa dàbí pé a fẹ́ daṣọ bu ẹnìkan mm, bàbá aṣọ ọ̀rọ̀ ẹnìkan ọ̀dọ̀ mm. kọmíṣánná àti ìpẹ́ ẹ̀ṣẹ̀ mm, torí pé ìgbìmọ̀ yóò tí ì sọ pé ẹ̀ṣẹ̀ mm, mm. àmọ́ kẹ́lẹ́ láǹfààní àti lọ́ọ̀rì wí tẹnu yín dáadáa lórúkọ ara yín láì ṣe pé lórúkọ ìjọba wà ń bẹ̀ ọkọ̀ sísọ wọ́n ti pé kí kọmíṣánná kí wọ́n lọ rọ́kúnlé lọ́wí tí wọ́n fara wọn mọ́ lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ bá sì lójútùú tán ìjọba ò tún gbé ìgbésẹ̀ eléyìí tí ọba ń pé kódà àwọn tí ọmọ àwọn báràkàtù mélòójú ẹkún hmm. eléyìí tó fi kan kọmíṣánná Abíọ́dún Abudu balógun ọkọ̀ sísọ. ọkọ̀ o nípínlẹ̀ Ògùn níyà yìí ni. tó o jẹ́ ń fò fẹ̀rẹ̀ bọ́ sí ìpínlẹ̀ Èkìtì níbi tí ọ̀rọ̀ ti kọ sísọ mú àwọn kan lọ́wọ́ wọn fẹ́ dọ́gbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí sọdún ayọ̀ àmọ́ ọ̀rọ̀ yìí dande o nígbà tí àwọn mẹ́rin kan wọ́n bọ́ sí akólú àwọn ọlọ́pàá nígbà tí wọ́n parọ́ wípé tọ̀ àwọn àwọn ajínigbé ti jí àwọn gbé o wọ́n sì ń béèrè fún owó ń tuntun ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélúgba ó dín mẹ́wàá náírà èèyàn two hundred and fifty thousand naira ní à ń pè é wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni wọ́n ti bọ́ sí ẹ̀kàtà àwọn ọlọ́pàá báyìí o lẹ́yìn tí wọ́n parọ́ wípé àwọn ajínigbé ti tawọ́ gan àwọn wọ́n ní wọ́n wá kàn sí àwọn mọ̀lẹ́bí àṣé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n mọ̀ọ́mọ̀ dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kọ́dún ó lè dùn kó dún fún wọn àmọ́ ọ̀rọ̀ ò bẹ́ẹ̀ wọ́n ní àwọn mẹ́ta kan náà ní ọwọ́ kọ́kọ́ bà eléyìí eléyìí tó sì ṣokùnfà bí ọwọ́ tún ṣe tẹ ẹnìkan ni o nínú igbó eléyìí tó wà ní ìpínlẹ̀ èkìtì ní agbègbè ìfàkì ní dédé aago mẹ́wàá alẹ́ wọn ni ní alẹ́ ọjọ́ àìsùn ọdún iná ní ọ̀hún ṣẹlẹ̀ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì sunday abutu nínú àtẹ̀jáde tó fi ìta lópin ọ̀sẹ̀ ló ń ṣe àlàyé wípé ọ̀pẹ̀lọpẹ̀ àwọn ọlọ́pàá ti ń bẹ ní adó èkìtì tí wọ́n tawọ́ gan àwọn afurasí tàn sọ yìí o tó sì jẹ́ pé nígbà tí wọ́n kà wọ́n mọ́bẹ̀ wọn ò tí wọ́n fi ọ̀rọ̀ pò wọ́n ní fún pọ̀ pé bó o lọ̀rọ̀ ṣe rí wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun bá bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò bíi kinní kan tí ò fọmú ayé o wípé ẹ dákun kí ọdún ó lè dùn ó lè dùn fún wa náà ni àní kọ́bọ̀ lápò bẹ́ẹ̀ tí ń wò wá yìí akàn fáyìn lójú lásán ni ẹrù ò sí ńlẹ̀ wọ́n ní àmọ́ kẹ́rù ó bá wà ńlẹ̀ làwọn fi wò pé ọ̀dà àwọn mọ̀lẹ́bí kúkú ní kúkú sì lápò kí àwọn ó dà bí ọgbọ́n pé àwọn ti rá àwọn ajínigbé owó tuntun ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélúgba ó dín mẹ́wàá náírà ni wọ́n gbà kó tóó di pé wọ́n yọ̀ǹda àwọn àwọn àkàrà tu sepo ọwọ́ bá àwọn afurasí mẹ́rẹ̀ẹ̀rin arábìnrin kan àbùtú náà ló wá ń ṣe àbùtú tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì ló wá ń ṣe àlàyé wípé arábìnrin kan adérónkẹ́ aládéjánà ní dédé aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ ní oṣù ní oṣù kejìlá ọjọ́ kọkànlá ó bá bẹ́ẹ̀ aṣù ló ń ṣe òwe nítorí wípé o kádàrá kẹ́hìndé yàtọ̀ sí ti táyé. nìbàdàn lílé olúyọ̀lé hmm. olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì ìṣẹ̀lẹ̀ mọ̀ ṣẹlẹ̀ kọ́ńbọ́ọ̀kì hmm. lélẹ́yìí tó mọ̀ kọ́ sísọ o wọ́n pe ọmọ kan iná ló mọ̀ dọ́gbọ́n fún bàbá rẹ̀ wọ́n ní bàbá iná ni ó pé òun sùn bàbá rẹ̀ jù ni o lọ́wọ́ ìrọ̀lẹ́ wọ́n pé líṣe ni ọmọ mọ̀ ṣe bẹ́ẹ̀ ló mọ̀ lọ sí abẹ́ ìrọ̀rí tí í ṣe pílò eléyìí tí bàbá fi rọrí tó fi fóònù rẹ̀ sí hmm. wọ́n ní ìmúùmú eléyìí tó mú fóònù bàbá rẹ̀ ọkọ̀ sísọ wọ́n pé líṣe ńlọ́lọ́ tàtàrí àtàrí ọtí mọ kóòdù eléyìí tí bàbá fi máa tọkọ́sọ owó ọgbọ́n ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà thirty thousand naira iná ló taari ẹ̀ látàrí àta. thank you kálukú ló ń sọ pé kọ́mí kọ́mí ó yá. òun náà láti po òun lára epo àdọ́pẹ́ ọkọ̀ sísọ. máa wà lọ́wọ́ báyìí o. ẹ bá wa dá sí i hmm. nọ́mbà eléyìí tí ẹ fi bá wa dá sí i òun náà ni nọ́mbà eléyìí tí a máa ń lò ń gbogbo ìgbà hello ẹnìkan ti wà mẹ́. hello. hello sir. hello ẹ káàsán ẹ kó ètò ẹ káàsán ẹ kó ètò. ó jàre orúkọ tèmi ni Samuel Abidogun mo ń pè láti ìlú Rọ́bíyán. à ń gbọ́ yín. eléyìí tí mo fẹ́ tí mo fẹ́ dá síbẹ̀ ni ti ìgbésẹ̀ sí gómìnà wa nípínlẹ̀ Ògùn kan gbé hmm. lórí obìnrin ọmọ olóhùn wájẹ́ lọ sí ẹni yẹn tó fi nǹkan tó da tó fi lọ. Hmm. tó bá dẹ̀ gbé gbèsè bẹ́ẹ̀ tó ṣerú kan bẹ́ẹ̀ ọlá ti bẹ̀rù gómìnà gbé gan tó yẹ aláìjẹ́ káwọn tó nírú ẹ̀ lọ́kàn láti máa ṣe irú ẹ̀ hmm. pé ẹ̀yìn ilẹ̀ ìjẹ́rìí á jẹ́ kí wọ́n lè sùn àìmọ̀ irú ẹ̀ tó máa ṣẹlẹ̀ káàkiri gọ́ọ̀mù àwọn ìgbésẹ̀ lórí ẹ̀ kárí pé òun ṣe ṣe yìí gbogbo èèyàn ń ṣe ni ẹgbẹ́ kíní àti dínkù díẹ̀. ẹ ṣe púpọ̀ ẹ ṣeun ṣeun ó kọ sísọ hmm. fún tèmi ibi tá láǹfààní àti gbé ìpè mọ́ náà ẹ rí i pé ohun tẹ ẹgbẹ́ ìyọ̀bùn tó ohun ní ọba ọdún tuntun wọ fresh fm ní fresh face in fresh fm twenty twenty one thank you a ṣẹ̀ṣẹ̀ ra pílẹ́yà tuntun ni. <laughs> ẹ̀sẹ̀láìtì o kẹ́mọ̀ kọ́gbálẹ̀ lórí ọkọ̀ sísọ tọ̀sán òní kálánfààní àti padà wá ń tó bàdé ní ìgbà mẹ́nu ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fífẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú bólúwájú ògùnyẹmí lórúkọ tèmi ẹ̀mọ ìyáṣẹ́. ọmọ yín náà ni ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rètò náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc handsome agúnrégé elédè yóò mọ gúnrégé fún wa lọ́dún tuntun yìí yóò tún gúnrégé yóò tún lé kàn sí fún wa lọ́wọ́ ọlọ́mùwà ń tèmi tayọ̀tayọ̀ láti jọ fi pàdé ó dà one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta.